nítorí ìfẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀ tá bá ti ń lo ìfẹ́ ká jọ máa láyọ̀ tá ti lo ìfẹ́ ká jọ máa nítorí ìfẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká má gbé ní rẹ́pọ̀ tábà ti lo ìfẹ́ kájọ máa láyọ̀ tábà ti lo ìfẹ́. now tọpẹ. ṣé o wà wíwà pé ẹ̀gbọ́n ẹ gbé owó wọlé àbí o wà wíwà. tọpẹ bẹ ọ lóhùn mami wọn kàn sọ pàkọ́ńtrátì ẹ̀ fún mi ní mímọ́ kan gbówó wọlé. tọpẹ ti gbọ́ tó. tọpẹ owó yẹn ṣé yàrá ẹ̀ lọ gbé owó yẹn sí àbí kìí ṣe yàrá ẹ̀. Tọ́pẹ́ Tọ́pẹ́. máa mi ṣe bẹ́ẹ̀ náà máa pè mí ní yàrá bá lọ ni mo. Tọ́pẹ́ ní àárọ̀ ìjọ́ tí wọ́n gbé owó yẹn aago mélòó ló kúrò ní. my usual time mo kúrò ní seven o'clock. sọ ẹgbọ́n ní sábẹ̀. time ní àárọ̀ ọjọ́ yẹn ó pe ẹnìkan láàárọ̀ ọjọ́ yẹn ní around six thirty five a.m. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. look at your outgoing calls pe ẹnìkan ní six thirty five tí o store nọ́mbà ẹni yẹn pẹ̀lú super ta ni super ta ló jẹ́ super ta ló jẹ́ super super. All for Love. Stay tuned. tọpẹ́ àtọkẹ́ ńgbọ́ ta ní jẹ́ súpà tó ní jẹ́ súpà tọpẹ́. now ṣé súpà yẹn ni ìwọ pẹ̀lú ẹjọ́ bímọ pọ̀ láti ja ẹ̀gbọ́n ẹ lólè. sergeant please please don't call me my thief because my thief. kí ló wí rí. Now, tọpẹ́ tí súpà ò bá kí ń ṣe olè táwa ni súpà á jẹ́ pé ìwọ pẹ̀lú ṣúpà yẹn ní ẹjọ́ ìgbìmọ̀ kan láti já ẹ̀kọ́ ẹ̀ lóde ni. níta ní jẹ́ ṣúpà ṣé ṣúpà lẹ sóun sóun lọ́wọ́ agbóhùn ni. màá mú sọ wípé kò ń ṣọlẹ̀ kẹ́yẹ́ pé lọ́lẹ́ mọ́ kí ṣọlẹ̀ àárẹ̀. tí ṣúpà ò bá kí ń ṣọlẹ̀ á jẹ́ pé ìwọ kan kọ́ ló jí owó ẹ̀gbọ́n ẹ̀. I'm a thief, Sergeant. I'm a thief. Ah ah ah ah, ọgọ́ ọlọ́pàá a ní nígi lóko ká mọ́ mèso rẹ̀ ọmọ tèmi ìdálé o. yes wọn ló jí owó ẹ̀gbọ́n ó lè ní ẹ. bó o ló ṣe jẹ́ dàkún ṣàlàyé fún mi mo fẹ́ lẹ́dùnmọ́ rẹ̀ bí ọmọ ìjẹun oró tí èsè tiẹ̀ mọ́ ọ lásán. ọmọ mi mo yáyọ ni. ọjọ́ kájọ yes ta ni ẹ. Ah, ah. tọ́pẹ́ kí ni gbogbo eléyìí ó ló ti ń gbé gbogbo ẹrù jọ. Tọ́pẹ́ ó ló ti ń bọ̀ níbo ló lọ. wo ṣé ibi tí mo ti ń bọ̀ ò necessary owó yìí ni mo bá ẹ gbé wá two point five million tó ní ìdíyẹn kó àmì kì í rẹ̀ mo fẹ́ eh? máa lọ. Tọ́pẹ́ two point five million. point five million now. Ah! Money. Tọ́pẹ́, níbo ló ti rí adúrò owó yìí? Ṣé lówó tí wọ́n ń wo yìí? Owó ẹ̀ sì tàn grandfather wa ni. Wọ́n tà á ni. Lọ́gbà tó ń tà èyí tó tọ́ sí mi lẹ́gbọ́n mi gbé fún mi. Wọ́n ní kí n gbé lọ sí bank wípé tó bá tó time fún mi láti ṣe freedom màá lè lò fáwọn irinṣẹ́ mi. Wọ́n á rí pé wọ́n ṣì ní ìdòwò jù mí lọ. Ìgbà tí mo mọ nǹkan tó máa fi owó ì make mo rí i pé mi ò ní ìdàtọ̀ eh, deposit owó kí n gbé wá fún kí wọ́n kọ́kọ́ lò náà so why make use of it wo jẹ́ kí n lè fi máa lọ tí mo bá pẹ́ ọ̀gá mi àfẹ́ àmì ìdí kó lò fún ọtí fẹ́ lò fún o. Tọ́pẹ́ Tọ́pẹ́. mama mi ò ní ìtàṣúsí tọ́. Ah. àṣé Tọ́pẹ́ ni áńgẹ́lì tí Ọlọ́run fẹ́ lò fún mi owó two point five. <laughs> Wow! Now I'm now caller. <laughs> this is a done deal. Ọ̀sẹ̀ kìíní. Ọ̀lẹ́yìn lọ́wọ́. ìlọ́yà oníbodè ọkọ̀ mu. díẹ̀. yà. o ti lọ nìyẹn. máa pẹ́ díẹ̀ lé máa pẹ́ díẹ̀ kí tóbi lé. ọkọ mi ẹni sùúrù ẹni ẹ máa pẹ́ díẹ̀ lé ni ìgbà wo lẹni tó yà yín wọlé rí bẹ́ẹ̀ bá kò ń lé la mọ̀ àmọ̀ bàtẹ́ máa wọlé bàbá ti rí yín ẹ̀ káàbọ̀. àti gbọ́ gbọ́. dẹ́mu dẹ̀ fẹ́ rí yín kẹ́ tó lọ. Ah! mi ò ní gba táìmù yín. ṣé mo ṣe wà yìí ẹ ní sùúrù ìlẹgbà táìmì. bóyá bóyá. mo ní ṣe ẹ rántí pé owó kówó pé tí mò ń san mo ti dìrò láti san bíi méjì báyìí tí mi ò rí san mo ní kí n sọ fún yín. Ah, look sórí ọ̀rọ̀ owó kówó pé yẹn bí ìmọ̀ tí mo fẹ́ san lórí ẹ̀ because ó yẹ kó o lè fi lọ̀ mí kó o tó gbowó yẹn ó ti gbà tán ló ṣe ń sọ fún mi so mi mi ìmọ̀ tí mo fẹ́ sọ lórí ẹ̀ díẹ̀ náà ẹ́ ìyẹn ti lọ mo ṣáà ti ṣe ni sọ́kúngbà tí mi ò tí ì ṣe é sì sọ yẹn ó ṣì dáa. ara tá a máa ń sọ fún yín nìyẹn tọmọ kékeré bá ń gégi nígbó àgbà ló máa ń mọbi tó máa wó sí à ń sọ̀rọ̀ yàn yẹn ò jẹ́ ká wí òun ló délẹ̀ yìí sìn ká máa wá fokùn wọ ẹ káàkiri lórí owó kówó pé tó gbà. ǹjẹ́ iṣẹ́ ìjọ iná ọmọ ọjà tí ò yà mọ́ ní ṣọ́ọ̀bù ni tọ́gbà ejò mẹjà. ejò náà. sori tó ń bá fún mi ni pé i know you very well ìwọ kọ́ ló ní àìdíà yẹn ẹnìkan ló gbé àìdíà yẹn wá báyìí ó wá yẹ kó o lè digest dáadáa kó o rò kó o tó ṣe àìrò kó o tó ṣe yẹn ló ń bí nínú pẹ̀lú tó ṣe. jẹ má bínú ẹ wo ẹfẹ ni tó ná àìdíà lẹ. ejò nítorí ọlọ ibẹ ni mo bẹ ẹ rántí o for better for worse lájọ ṣe o. Hmm, a bẹ̀rẹ̀ for better for better for better for better nígbà tí n bá dé rọlẹ̀. Oh, ok ẹ má pẹ́. <sighs> oh my god tó bá sí ọjà tí ó yà mọ́ nínú ṣọ́ọ̀bù èmi èmi ni màá máa bẹ̀yàn kan torí èlò ah, ó ga o. Oh, ni ẹni tó dẹ̀ dùn ọlọ́run dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ kí ni bí tiẹ̀. ẹbí tiẹ̀ kọ́ ẹbí tiẹ̀ kọ́ bíọ́lá bíọ́lá ah! wọ́n tó ṣáájú ọmọkùnrin yìí ah! wọ́n tájú ẹ̀ dà kí ọmọkùnrin wo bó ṣe ṣe ọmọkùnrin yìí. kí ni o mọ lò àwa gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o ti yé mi ṣe bí gbogbo ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ ni wọ́n ti gbà kúrò ó ti wá sọ́dọ̀ gógóró. o oh, mọ nǹkan tó mọ̀ yọlá wọyé wọyé ń ta ìwọ ọmọkùnrin wáyé ẹ mo ti ẹ eh? mo ti yọ̀ǹda fún ẹ eh, pátápátá máa fọn ẹjọ máa kóra oh, nù dànù bíọ́lá bíọ́lá àánú yá àti bàbá ẹ máa ṣe àpẹẹrẹ ah, bẹ́ẹ̀ ó ká ẹ lára ni ó dùn ẹ ni ó kẹ́ mi lára ó ká ẹ lára ni mo ti yọ̀ǹda fún ẹ pátá eh, ó ká ẹ lára ni ó dùn ẹ ni ẹlẹ́dẹ̀ẹ́yà gbàfọ́ lọ́wọ́ òun olóòní wọ́n gbà lọ́wọ́ ẹ ah. máa já lọ. dadi ẹ disappoint mi o ẹ disappoint mi gidigidigidi mi ò dẹ̀ expect ẹ̀ sí yín ah, ó ní nǹkan tá a jọ sọ náà mo ti dé bíbá ó ti tó ẹ̀ sí mo tún wá bọ̀dà lérè lọ mi ò bá wọn ẹ wá fi mí sí àárín kò dá ọ̀bọ̀ dadi. kò dá rárá ọkàn mi ò balẹ̀ náà níbo ni wàá bá a dé o. dádì ìmọ̀ bá sọ̀rọ̀ níbo ni ẹ bá a dé. tó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń yọ o. bẹ́yìn yọ kẹ̀ bíi ti báwo. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ àṣé ara mi náà ni sọ ti rùn. ìṣòro kò yé mi o. kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ lọ́wọ́ o àbúrò rẹ jẹ́wọ́ o. àbúrò mi o. tọ́pẹ́ jẹ́wọ́ olóhùn ló ń mówó o. tọ́pẹ́ jẹ́wọ́ kẹ̀ láéláé àá dádì abẹ́ mọ̀kàn tẹ̀ ń sọ. So ní máa ń ṣòwò kékeré. kì í ṣe twenty twenty thousand kì í ṣe thirty thousand two point five million la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ kí ló fẹ́ẹ́ fi ṣe. ṣé èsì pé àwọn ọlọ́pàá kọ́rọ̀ sí lẹ́nu ẹ̀yin náà dẹ̀ bìlífù bẹ́ẹ̀ pé tọ́pẹ́ lè jí owó. nígbà àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í fọ̀rọ̀ pọ́nfun pọ̀ ó jẹ́wọ́ lòun lòun mówó kódà ó júwe bí ẹ̀gbọ́n rẹ̀ gbówó sí tòun ti lọ́ọ́ gbé pẹ̀lú. Ah, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní yà mí lẹ́nu tọ́pẹ́ kí ni tọ́pẹ́ fẹ́ fowó ṣe ọmọ mi ló ń yáyàn lówó ni o. yáyàn báwo ni tọ́pẹ́ di báǹkì tó ń yáyàn lówó. ta ló yá lówó. ó dá mi dúró kalẹ̀ olùyọ̀dà sọ́gbà mò ń ṣọ́kadà lọ mò ń kọ́ ṣọ́kadà àpò látàárọ̀ ọlọ́run mọ bó ṣe mọ̀ òwe ní skul ó ti wá by more than four times tí ò rántí àdírẹ́sì àti débi tá à ń lọ látàárọ̀ gbogbo ọ̀kadà lólu ẹ̀ṣọ́ tó lù ẹ wá kun mékọ̀pù ń tà báyìí <clears throat> adébíwá bá mu kátẹ̀ lọ síbi tá à ń lọ kádé kíá irun mi yìí ti tó ṣeun sórí ẹ̀kúrú ni orí ọ̀nà ọ̀lẹ́ni gbogbo ṣe dẹ́ni kọjá kí ló bá gbogbo òṣì orí burúkú yìí àwọn èèyàn ti kọjá bíi látara wọn ọ̀wá dẹ́bi kọjá ọ̀nà kọ́ọ̀rẹ́ ni. ẹ̀sẹ̀ bíbẹ̀ jẹ́ lè bàbá rẹ ni èmi. ẹ̀hán bí ẹgbẹ́ kìlọ̀ àti tó tó sọ́jọ́ rẹ̀ kọ bàbá mi lẹ́nu ọ̀nà ilé mi tí mo jókòó ah! ilé dà. ilé mi. ṣé wọ́n lè láì lè di ilé mi. Hmm. ẹ̀yin ìwọ wà ní sọ orí ibú kalẹ̀ lẹ́lẹ̀ owó làwọn èèyàn kọjá látàárọ̀ èmi mi ò rí iná ojú ìlú ọ ni. ẹ máa gbà mí pẹ̀lú ọmọkùnrin yìí o ṣé mo pé òun fi mi ràn jẹ́jẹ́ ní àwọ̀ ẹ̀ ilé ti gàjọ onírè lọ ogún mi gàràgàrà nínú ilé yìí ṣùgbọ́n pé mo ṣe ṣe the other time nìyẹn ìwọ dúró síbi tí mo dúró síbẹ̀ ẹ̀ tó mọ owó ìṣòwò ara yìí tó dá méjèèjì tó dáadé mi nídìí. mi sọ̀rọ̀ àdìgún mi ò sọ̀rọ̀ yóò lọ tẹ̀lé mo fẹ́ wọlé omúlẹ̀kọ̀ tí o sọ pé torí pé yàrá ẹ ló súnmọ́ ẹni ọ̀nà kan wò lè ṣí dẹ́kun. Mm-hmm, ẹyọ kẹta ṣe ó kó orí burúkú ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ àjọ̀nú yẹn owó fi débi kọjá báyìí sí i ṣé wọ́n kó owó wọn là mí ọmọkùnrin ọ̀hún fẹ́ ṣòro ló lẹ́jọ́. kí ló ṣe é èmi àdúgbò lọ́mọ fúnra mi. kí ni. ọ̀ dáyọ̀ mọ́ ni tó bá dé gbòòrò àwọn tèmi kó mi jẹ nìyẹn. yàrá wọ ọmọ sọ̀rọ̀ ẹ̀sọ́ ọmọ ọmọ ọmọ ọmọ tó tó bá wọlé mi lórí wọ́n ń bá mi wọ. àwọn ọkọ̀ yẹn mo ti mọ̀ kan tó ń ṣiṣẹ́ òfin sọ́nà kì í kí bímọ jọ àbí ọlọ́run máa jẹ́ bọ́ta kó oṣù dànù ní ìrè bímọ jọ wọ́n wù ọ̀rọ̀ yìí ọlọ́run máa jẹ́ wọ́n ṣọ́lẹ̀ o òfin owó ọ̀la mi o. pàbímọ dúró mi bí èèyàn. ọlọ́run ò ní jẹ́ mo ta kó oṣù dànù ọjọ́ mi ò tẹ̀lé bá wọlé bọ́ dànù ni olórí burúkú olóòṣì akóṣìbèrò owó ṣe rí ẹ máa gbà mí lọ́wọ́ àdìgún yìí kẹ́ ẹ. apẹ́rẹ́ burúkú lélẹ́yìn olórí burúkú fún mi yìí o ìwà ni lọ mọ́ ìwà lọ mọ́. èmi jẹ́ kí ni gbọ́ parí olóyè. ẹ ẹ sọ́jà wẹ̀rẹ̀ ni sọ ọdún ẹ̀kọ́ ọdún ẹ̀kọ́ sáyé ọ̀fẹ́ máa ṣe ìmọ̀lá bàbá díẹ̀. ẹ máa gbọ́ níkà nínú lẹ́yìn rẹ̀. ọ̀sẹ̀ ló dàdé. olórí burúkú lọ lẹ́yìn tẹ̀. kí ni mo lè ṣe náà. ẹ fẹ́ di mọ́. sori ti máa bú ẹ. kí ló bá bú ẹ. bàbá ti ṣe dé gbẹ ìbàdàn àná rẹ. olórí burúkú àṣẹ ọmọ sọ eléyìí eléyìí ó lè dé bẹ̀. ayé ọmọ ṣọ́ọ̀bù níta tó bá ṣe lórí kúrò ìtò tó dámi dúró náà sínú ilé jẹ́ lọ dúró síta olóṣù eléyìí àti ìfògùn mú nínú ilé yìí wéèrè. Ah, balẹ̀ mi ah, ẹ kú òde sóde dùn. Ah, arúgbó tá a bá náà jù dáadáa kí lé mi dúpọ̀ lọ́rọ̀ ilé yìí. bá a tiẹ̀ ti rojú yín gan mo ti mọ̀ pé òde ń pa kíkí. <laughs> Eh, ẹ wọ́n ló ojúgun aláàfáà láti mọ̀ òde tó dùn òde àpàtàpàrọ̀ gbogbo ajá tán lọ. pọ́nlé wálé. pọ́nlé èwo. ọmọ gbé nǹkan rán mi. oògùn pọ́nlé. Ah, ó ní ìgbé fún yín. ọmọ mi àtàtà. oògùn wọn dẹdí oníjì nǹkan ìbọn arẹ́jì kárugbe ọ̀kẹ́ mẹ́fà roku arọ́ ọ̀dà nẹ́nu bá bẹ ìjì rẹ̀ òdòkó dọ́bẹ̀ ọkọ̀ ògùn ògùn yọ̀ọ̀yìn. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. <laughs> ẹran ẹgbẹ́ ní orí yán yán tó gbé tọ́. àyìn ah, ti gún yán lálẹ́ yìí là á sì jẹ mm. lálẹ́ yìí náà tẹ́lẹ̀ yán ní eégún. láti rí ẹran ẹgbẹ́ wọn parí tó ti kẹ́ ẹgbẹ́ ah. mm. ah, mi ẹ̀jẹ̀ lọ pé pámọ́ òde ìdílé táyì tó lálẹ́ eégún. gúnjọ bí o gúndìran mi èèyàn tí ó ṣeré ogun jù mí àbí kó boko ọdẹ lọ mm. èèyàn tí ó jiyàn dùn mí àbòdo ẹ̀mí èèyàn tí ó kọrin jù mí àbòdo tòrùkù èmi tí mo mọ̀dọ́ tẹ̀lẹ̀ mọ̀ pàgbà irin mọ̀tọ́ hmm. bòkùnkùn tẹ́ mọ̀ pàgbà ẹ̀fọ̀n hmm, hmm. mo gbẹ̀bọ̀n mi gàgàgà mọ̀ pọ̀tòló mọ́nú omi bàbá bítayọ̀ èèyàn tí ó ṣeré ogun jù mí yóò gbòkú ọlọ́dẹ lọ́ni. akọ mi àtàtà. ogun jẹ́ ń yó ogun jẹ́ ń ogun jẹ́ ń ebi ọmọ ní ń pa mí o ògùn jẹ́ iyó èbí ọmọ ní ń pa mí o ògùn jẹ́ iyó èbí ọmọ ní ń pa mí o. ọ̀rẹ́ àfà mo ń drive lọ́wọ́ ni mo rí kọlẹ̀ ìyẹn nígbà tí ọ̀nà kọlẹ̀ tí mo yín bọ̀ mi bá. ṣé kí n appreciate ẹ ẹ wọn náà mọ bí economic situation Nàìjíríà ṣe rí. Hmm ó yẹ ó dà pé nǹkan fẹ́ máa rí bákan bákan àwọn lèmi náà wá ní kí n pè é kí n béèrè pé kí ló tó wà níta téèyàn tó lè kówó lé lórí. jámọ́jámọ́ lè mi so kò síbi tèmi lè rìn sí èmi ò nọ́gà ọlọ́run ọ̀gá tèmi mo hmm. business mi máa ń dùn pẹ̀lú pé buying selling pin submit quotation submit everything so èmi ò lè farawọ́ èèyàn pé estate agency ni ẹ̀yin ẹ̀ ju àwa lọ àwa dẹ̀ ń jamajama ni. sórí commission nìkan là ń rí gbà lórí gbogbo nǹkan tó ń sọ yìí àwa kọ́ la lówó tábà dẹ̀ tún ti gbà lọ́dún yìí ó tún di ọdún tó ń bọ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ni àwọn mo ní property business tèmi tí ó dẹ̀ mọ̀ tí màá dẹ̀ ní owó lọ́wọ́ mi ò lè ṣe ó dẹ̀ require enough of money oyè torí ẹ̀ ló jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀nà tí n bá lè gbà àwọn business tí n bá lè ṣe láti rí àwọn owó kọ̀ọ̀kan kí n lè dá sórí kinní yẹn kí gbogbo ẹ̀dẹ̀ lè jọun. òótọ́ ni you are right ó yẹ kó máa dọ́gbọ́n sí kò sẹ́ni tó fẹ́ ṣe kọ́kọ́rọ́ kú náà but ó mọ̀ pé mi káràkátà ni business days business everywhere so o lè ní mind àti ìṣirò business mi but the only thing tí mo rò bí o lè ṣe sí ìtọ́jọ́ pé o ti make up mind àti ní estate ọ̀nà òun mo advise ẹ pé bóyá tó bá lè lọ bank bank lè lò lẹ́nu ọ̀nà. kí wọ́n wò ní. mo wà ọjẹ. síta ẹ. darling káwọn yẹn. mo wà pàjá rẹ. Ah, mi tẹ̀wọ̀n kó máa ó tẹ̀ dá tí mo bẹ́ẹ̀ ń bẹ̀ àwọn shirt tí o máa ń Oh, thanks, <laughs> dear. You're welcome. <laughs> Eh, ti tèmi ń kọ́. Ah, ah. Ṣé òjò ni? Anyway, ṣé o mọ̀ pé díà mi ni Dàpọ̀ ni? Mo dẹ̀ máa rí a lot of benefit lára Dàpọ̀ jù wọ́n lọ kọ́sítọ́mà mi wọ́n jọ. Ẹ̀ẹ́, eh, o mm. ti dà yẹn. Mm-hmm. Eh o ṣe máa jẹ owó nìyẹn o. but uh, mo bẹ mú tiẹ̀ wáìnì rẹ̀ ọmọ ilé. orí pé yẹ kó dájú lè lọ. èlò ló wá bá dé báyìí. ó mọ̀ ọ́nà owó tí ọ̀gá rẹ̀ jàre wọ akíwájú sọ. ẹ̀bọ̀ ẹ̀yọ̀ kan tó fún mi yìí ilé ò kẹrin lọ́rùn tó. ó wù mí kí n mú lára mi. <laughs> ó ṣì ń jẹ owó yìí ó mọ̀ pé ọjà tí yàn bá ti fowó rà ọjọ́ kí yàn pa owó dandan ni ah, ah, báwo ni kì ṣó nílé mi ara mo ti ń rajà lọ́wọ́ ẹ̀ máa san owó ó trust mi. kọ́sùmọ̀ lẹ́yìn méjèèjì náà. ẹ̀ ṣé o ló ṣe rí nìyẹn ìṣúra. Ah. owó mọ̀ pé ìyàwó mi ni owó gbogbo ń tọ́jú da ogbó eré ẹ ẹ fẹ́ dà lé mi. Mo fẹ́ mo bẹ yín Anyway, kò sí wàhálà. Àyìn Akin, ẹ pé mo sọ pé mo drive lọ́wọ́ ní kọ́lẹ̀ wọlé. Ó ní bìkan tí ó wà important tí mò ń lọ. Sódà yẹ kí n ti wà mẹ́ by this time. Ẹ síta. Ṣé So Mike, n drop ẹ àbí? Oh sure. Okay, okay, all no eh, problem ẹ rí ẹ á sọ̀rọ̀ lórí fóònù tó ti gbọ́. all right ẹ take care all right all right àwọn sọ̀rọ̀ níta. all right. kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn pípé báyìí. kò tiẹ̀ jẹ́ mi ní ara wọn. níbo wà nílé wọn. Ah, ìwọ náà ṣàárín pé gbogbo bá a ṣe ń bọ̀ látàárọ̀ ẹ̀ gbóòrùn yẹn ṣe ń pa mí lórí orí mi gan gbóná yàtọ̀ yàtọ̀ ẹni tí ń bá mú. má jẹ ntàn ẹ sórí woman tó ti géètì fi ilẹ̀ ó ti mọ̀ pa ń bọ̀ ni ojú oorun ló máa wà mo mọlé ọ̀nà bíi nílé ẹ̀ ojú oorun ló máa wà. àwa náà ò dẹ̀ ní fún wọn lára a máa lọ díẹ̀ díẹ̀ tá a bá ti wọlé kú báyìí ẹni tí ń bá mú. Ràmú ẹyọ kan tí mo fi fẹ́ràn ẹ ah tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí orúkọ ń mi. mí ni mo máa ń ríṣẹ́ yẹn ṣe orúkọ ló ń rò a tún máa rí wọn ra múlẹ̀ ni ká tó lọ nǹkan kan gbé mi lọ́kàn tí mo ti fẹ́ sọ fún ẹ. ọ̀rọ̀ ọ̀gá wa ni. ọ̀gá wa ṣe ilé kan àmọ́ nìyẹn kò máa rẹ̀ wọ́n. àmọ́ kọ́ òun àti kadé ò rí pé ràpọ̀ wọn lẹ́nujọ́ mẹ́ta yìí ó rí bákan ẹ ẹ ṣó rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé o mọ̀ pé tèmi ara mi ò balẹ̀ mi ń wo gbogbo ẹ̀ ṣó o mọ̀ pé Mr Lẹ́kan òun ò ná pọ́ mu ìkẹ́ adé náà ò ná pọ́ mu táwọn méjèèjì bá ti fẹ́ ra wọn gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ náà ní. ooo two plus two. it's come twenty two. sọ́dọ̀ àwọn méjèèjì ẹlẹ́sàgbèrè ni wọ́n kò yẹ nísìn àwọn méjèèjì jọ ríra wọn yé ni. kéè jẹ́ ń sọ fún ẹ sórí ọ̀rọ̀ ìkẹ́ adé àti Lẹ́kan jàǹbá tà fún jàǹbá rà ni. ètò kẹ̀mí gangan tó kàn mí kí n gbé nǹkan sí i. kagbẹnu sí ló dáa kagbẹnu sí àjọ wa ní ilé la wa. tó táwọn méjèèjì yẹn tí gẹ́gẹ́ wọn bá ti ṣe gẹ́gẹ́ káwa ti jẹ nǹkan ni kò wà kára kò jẹ sí. ẹyìn bámu bámu ta fi mú wọn ni ọlọ́ọ̀dà bá ní. ramu tó o bá ti ramu. fẹ́ fi tó yín létí nípa àwọn tenants tó wà nínú ilé gbogbo bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ ìpè owó tán jẹ kan san wọn ò san kò sí nǹkan tí mi ò ṣe fún wọn mo tún ní ká máa sanwó yẹn instrumentally wọ́n ní àwọn olówó lọ́wọ́ wọ́n wá wò pé níbi tọ́rọ̀ dé dúró èmi ti lọ inform lọ́ọ̀yà pé kán kúrò nínú ilé òkú tó di yí pé lọ́ọ̀yà máa fún wọn ní quick notice mo ní kí n rí yín kí n explain bó ṣe bó ṣe rí fún yín sá. ok o mọ ohun tó máa ṣe. bẹ́ẹ̀ni sá. Um, tún fún wọn ní last chance. ẹ̀ẹ́. tún fún wọn ní last chance. bá wọn discuss fún wọn ní notice ṣùgbọ́n lẹ́yìn tó bá ti fún wọn ní last chance yìí ẹni tó bá ti respond mo fún ẹ láyè kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. ṣe rí gbogbo yẹn lèmi náà rò pọ̀ tí mo fi ń bá wọn sọ̀rọ̀ ẹ̀yin dání tó bá já wọn landlord míì ni wọ́n á ti ní ká lé wọn dànù tipẹ́tipẹ́ bọ̀ṣẹ́ mọ̀ ẹ máa ń sọ àwọn nǹkan kan tó máa ń wú mi lórí pé àwọn ọmọ tiyín náà wá ń dálẹ̀ ẹ mọ nǹkan táwọn náà ṣe ń bẹ̀ yẹn bọ̀ téèyàn bá ń fún wọn láàyè jù náà wọn ò ní sanwó yẹn bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sìn sà èmi máa gbé ìgbésẹ̀ tẹ̀ sọ yẹn màá dẹ́ fìdí yín báàkì lórí ẹ. ẹ gbogbo wa náà la mọ bí ìlú ṣe rí àmọ́ bó ṣe rí jẹ́ ká fún wọn ní that opportunity láti láti amend nǹkan kò sí problem. Eh, tá a ṣe èyí tó yẹ káwa ṣe tán bá gbọ́ a jẹ́ pé fúnra ara wọn náà léra wọn jáde àwa kọ́ la lé wọn hmm. ṣó ti yẹ kò ṣe ṣé nǹkan tó wà nílẹ̀ náà ni kò <laughs> ṣe mo dúpẹ́. báwo ló ṣe wá rìn báyìí. ẹ eh, èmi náà ń lọ sọ́fíìsì. ọ́fíìsì ẹ eh, kò ní kó bọ́lẹ̀ mọ́jà jọ máa lọ kí dírẹ́bà drop ẹ ní ẹ kò sí wàhálà ṣá. ọ̀rọ̀ ẹ dírẹ́bà ó yá jẹ́ ká lọ. fẹ́ padà dé ṣùgbọ́n ẹ kú ẹ̀rọ ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ẹ jókòó báwo ni ápíò ẹ ká sùn ẹ kúṣẹ́ alfa. ẹ eh, so far so good à ń gbìyànjú náà níbi tí ọ̀rọ̀ dé sí ni wípé mm, tọpẹ ti jẹ́wọ́. oh good. ṣe mo tọpẹ dada. Ah, àbúrò lérè that gentle girl ó ti jẹ́ ọwọ́ wípé òun ló ń gbé owó yẹn. what. bẹ́ẹ̀. tọ́pẹ́. yes tọ́pẹ́ ló gbé owó ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé òun ò jí ńṣe lòun gbé owó yẹn láti assist ẹnìkan ó wá ní orúkọ ẹni yẹn jẹ́ super. super ta ni super. wẹ́ a ò tí mẹ́ni tó jẹ́ super nù. ẹ aṣáàtì ẹ̀ ti gbọ́ pọ́ àti ṣé ti bá bá gbọ́ mi lọ́wọ́ ẹ̀. a ò tí ì gbowó ẹ gbọ́ nǹkan tí mo sọ. So ó sọ wípé òun gbé owó yẹn láti assist ẹni yẹn so ẹni yẹn gangan la wá ń wá ń sìn afẹ́ kó túbọ̀ jẹ ọwọ́ tó bá jẹ́wọ́ wípé ẹni báyìí ló ń jẹ super so that a lè mọ bá ṣe máa lọ arrest ẹni yẹn náà. ipo ipo ẹ jẹ́ àkàràmúrò yẹn wọ́n mọ̀ yín máa náwó yìí tán. wọ́n máa ṣe kí ni. wọ́n máa náwó yìí tán. <laughs> tí wọ́n bá náwó yẹn tán wọ́n á pọ̀. wọ́n máa. two point five million. wọ́n máa pọ̀. so ẹ̀ tẹ̀ tí gbowó lọ́wọ́ tọ́pẹ́ báyìí. Ah gbowó <laughs> àti rẹ nìyẹn. ebi mi wá super kẹ́ bá mi gbowó lówó padà lọ́wọ́ wọn ipo. mr bode. mo sọ fún yín pé mo lọ fi personal property mi dúró láti lọ bá yá owó ìfúnlérè ni ẹ bá yẹ kí property mi wọgbó orí ni mo ṣe. mr bode. ẹ. property yóò ní wọgbó iṣẹ́ tí a wá ni ṣẹ́rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ sọ kíní kan fún yín okun owó ruru káwa ruru ah. step by step ni ó ní bá a ṣe ń ṣe ṣẹ́rí ọgbọ́n tá a fi tọ́ débẹ̀ yẹn náà la máa fi mọ ẹni tó ń jẹ́ super ẹ kò ṣe báyìí ìkọ̀kọ̀ tí mo kàn fẹ́ update ni wípé kẹlẹ̀ mọ̀ wípé à ń ṣe iṣẹ́ yẹn kì í ṣe pé ṣe la kàn jókòó iṣẹ́ tẹ gbé fún wa ibi báyìí ló dé ibi báyìí ló dé ṣó ti yé yín sí a ti mọ ẹni tó gbé owó àti àti gbọ́ orúkọ ẹni tí ó gbé owó fún ká lọ mú ẹni yẹn gangan lóko èmi ni mo interrogate Tọ́pẹ́ fúnra mi ọmọ yẹn lera débi wípé kó tó lè jẹ́wọ́ kó tó lè jẹ́wọ́. anyway ẹ mo tiẹ̀ kọ́kọ́ appreciate effort yín níbi tẹ́ ẹ bá ṣe dé ẹ ṣe gan ọlọ́run àmọ́ bá yín ṣiṣẹ́ and ah, ẹ wò ó ẹ jẹ́ kí n kàn fi tó kì appreciate ẹ jẹ́ bá mi tẹra mọ́ dáadáa ká lè tètè gbowó yẹn padà lọ́wọ́ ẹ má jẹ́ wọ gbèsè IPO ẹ wò ẹgbà ilé yìí bá mi manage ilé. Mr. Ehm, Bode, police is your friend. You are a citizen of this country. I am a citizen of this country. We need to help ourselves. Tí àwọn kan bá ń gba bribe èmi ò kí ń gbà o èmi sájẹtayé ni mi ò kí ń gbà mo appreciate wípé ẹ wò pé mo bá yín ṣiṣẹ́ yìí bọ́ mi ò kí ń gbà thank you very much. ẹ sájẹtayé eh, bread kò nílé mo appreciate effort yín ni. mú wọn ẹ wo a kì í tí àwọn kan bá ń gbà èmi ò kì í gbà iṣẹ́ tèmi lèmi ń ṣe ṣẹgbọ́n ṣe mo láǹfààní àti máa. mo appreciate yín thank you very much my brother you are welcome. We are having a new police force in Nigeria. We are having a new Nigeria. Nítorí ìfẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, nítorí ìfẹ́ ká má má yapa, nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀, tá ti ń lo ìfẹ́ ká jọ máa láyọ̀, tá ti ń lo ìfẹ́ jọ máa lọ́lá. nítorí ìfẹ́ ká fi mọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká má gbé ní rẹpọ̀ tá ti ń lo ìfẹ́ ká máa láyọ̀ tá ti ń lo ìfẹ́ ká máa lọ́lá. ibì kan tí wọ́n introduce mi sí. Si ìbẹ̀rù mo ti ń bọ̀ lọ́dọ̀ àwọn pé àwọn tó máa kẹ àwọn tó máa ń yáyàn lówó yẹn. ẹ àwọn tó máa ń ẹ kí ni. <laughs> ó jẹ. obìnrin ni mo mọ̀ tó máa ń tó máa lọ ń yáwó lọ́wọ́ orú àwọn yẹn náà. ọkùnrin náà lọ ṣé ọkùnrin tó bá wà ní kọ́ndíṣọ́n mi náà lọ bẹ̀. ni débẹ̀. ọ̀rẹ́ mi kò fa nǹkan kan. ojú mẹ́rin mẹ́rin mo ṣe wọnú ọ́fíìsì wọn ọba ní kí n lọ bẹ́ẹ̀ nìkan lọ́ọ̀kan n bá ń lọ mo ṣe ń lọ báyìí lọ́wọ́ òsì báyìí ń ṣe mo rí tán dẹ̀ káwọn kan síbẹ̀. kí náà ń ṣe bẹ́ẹ̀. kí náà ṣe wọn láwọn tán di fọ́ọ̀tì tán di kíni wọn náà di fọ́ọ̀tì wọn ò rówó san. ṣé nítorí ẹ̀ ni ẹ ṣe tì wọ́n mọ́nu sẹ́ẹ̀lì wọ́n ní ẹ kíní kan mo dẹ̀ ṣe ń bọ̀ láti bẹ̀rẹ̀ bá ní kí n yọjú àṣẹ inú tọ́lẹ̀tì ni. ẹ wọ́n ti sáàvù ẹ̀ ni. wọ́n. wọ́n ti sáàvù ẹ̀ ni náà ẹni tó yá owó tí o san wọ́n máa tì mọ́bì kan náà. ṣé wo mọ ohun tó ń ṣẹlẹ̀ ń lu yìí o ò rí bí ìlú ṣe rí ṣé o ò rí bí ìlú ṣe rí ṣẹ́ni tó yáwó olóhùn ò san ni àbí condition ló fà á tí ò fi rí san. ọ̀rẹ́ agreement is an agreement. you are watching Tori Ife all for love stay tuned. nítorí ìfẹ́ ká fi mọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má pa nítorí ìfẹ́ ká máa gbé ní rẹpọ̀ tábà ti ń lo ìfẹ́ kájọ máa láyọ̀ tábà ti ń lo ìfẹ́ kájọ máa lọ́lá. ìfẹ́ dùn ó dára o nítorí ìfẹ́ ká fi mọ̀ ṣọ̀kan nítorí ìfẹ́ ká má má yapa nítorí ìfẹ́ ká máa gbé ní rẹpọ̀ tábà ti ń lo ìfẹ́ kájọ máa láyọ̀ tá a bá ti ń lo ìfẹ́ kájọ máa lọ́lá. alówó má jayé ìwọ ló mọ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ kúlé ayé bísíbísí. nǹkan tẹ tún padà sí. mo rí àbí sùúrù. ọ̀nì kan jalè lọ́ọ́ bá ọmọ jẹ́. gbogbo ọlá mi. yes ọmọ nǹkan ṣẹlẹ̀ ni pé sudin case kí ọba bá mi rí ọ̀nì kan fẹ́ ro oko surroundings ìbáyìí mm. either hospitals schools anywhere kó pè mí mọ̀ wà nínú ilé. Ah, ẹ̀yin fẹ́ máa roko fáwọn èèyàn kí bá ń sọ fáwọn tán bá nídìí tó fẹ́ roko. pàgálà táwọn ọ ní kó jalè <laughs> ah, ọ ní jalè lọ́bọ̀ ọmọ jẹ́. Ah. òde àti ìtumọ̀ ni pé as fine girls as you as eh. ọkànlélẹ́ lábá mi pé bàbá òjò kí mi bẹ́ẹ̀ wá gbọ̀ngàn níbẹ̀ kí n wá gbé mo burú sọ́dọ̀ abẹ́. sọmọ pé àbùkù ni ṣùgbọ́n kí n bá ṣe irú iṣẹ́ yẹn èmi máa lè mí sí ọ lára. ohun kan tẹ́ ẹ̀ sọ fún mi sì ni pé àwọn iṣẹ́ pẹ́ fẹ́ roko ẹ fẹ́ ṣe kíní kan lẹ máa. àní mo fi amí sí ọ lára mo fẹ́ kíní ẹ kíní nǹkan nìyẹn náà bá ní ló fi ṣe ọkọ ló fi ṣe ọkọ ìyàwó rẹ. Ah, ẹ wo wàdàwàdà yín pọ̀ ẹ jẹ́ kí mi máa lọ bí tí mo lọ bóyá tí mo bá dé. bísí bísí. o ayọ̀ o bá mi mú bọ́ o ilé ayé ìgbàdí èlò ọmọ aráyé ẹsẹ ewu. ẹ jọba ní jọba mú kíní tí máa mú yẹn wá. Sorry. Gbé àga ẹ̀ wá báyìí. Ó kò sì bá mi lórí ọwà ọwà ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ̀wọ́ lọ̀rọ̀ yẹn bá wí. yes nǹkan kan ń bọ̀ dá máàndì rẹ̀ ó dẹ̀ ń dorí mi rú. aláìkórè yóò dàrú kí ni. àwọn rúmọ̀ kan lọ lọ́fíìsì wa. kí ló kọkùnrin pẹ̀lú rúmọ̀. ọ mo tiẹ̀ ti jẹ́rìí ẹ̀ náà. nípa mi mo ti jẹ́rìí ẹ̀ wà ọ̀rọ̀ ẹni wọ́n ń sọ lọ́fíìsì wa day. wọn ò mọ̀ mi rí lọ́fíìsì yìí. àwọn ti mẹ kọjá bẹ́ẹ̀ mi gan ṣe mẹ tó yóò jábúrò mi o. bọ̀dá mi mo ti pọ́pùlà nìyẹn. Oh, o pọ́pùlà o o ò pọ́pùlò bà nǹkan jẹ́ nìjọ kí ló wà láàrin wa àti Dàmọ́lá àbí Abíọ́lá àbí kí ló nù jẹ́. Ah, ẹ̀dẹ̀ ti já mi láyà Abiola ẹ kí ló wà láàrin wa àti. ọkọ mi èmi àti ẹ fẹ́ra. Ah, àbí lóòótọ́ lọ̀rọ̀ tí mò ń gbọ́ pé wọ́n ní olóyún fún. Ah, ọ̀dà mi tó yẹ kẹ́ gbàlú kẹ́ máa jó kẹ́ máa yọ̀ àdúrà mi ti gbà látọ̀dọ̀ ẹ̀. kí n gbàlú kí n máa jó kí n máa yọ̀. nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀ yìí. so mo bí ìkàdé ṣe jẹ ní ọ́fíìsì wa. mi ò mọ àfi tẹ bá sọ bọ̀dà. sọ wọn pé sẹ́kítírì kówó pè ní. ẹ ṣe bí lọ́fíìsì yín oúnjẹ ní ìyàwó Abíọ́lá tá à ń sọ yìí. ọ̀dà mi nígbà kan nìyẹn. Ah! kí ló dé ẹ sírọ́ọ̀sì gan lórí ọ̀rọ̀ yìí ni kí ló lè tó yẹn. nígbà kan ló jẹ́ ìyàwó Abíọ́lá bọ̀ nísìn èmi nìyàwó Abíọ́lá. Ah, méje kan bẹ gbọ́n tànà ọ̀rọ̀ nǹkan burúkú ló ṣe. ọ̀dà mi kí ni mo ṣe ṣé mo yàdá lọ bá ni ah! àbí mo yọ ọgbọ́n sí. no no no no no. ẹ̀dẹ̀ nínú yóò dùn ṣebí ọtí lẹ́mu ẹ má ṣe ra yín léṣe lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ má sọ ra yín di. ó ń fọ́ mi lórí ó ń fọ́ mi lórí ṣé ọmọ dá wọn pọ̀ ni. sọmọ ah, dá wọn pọ̀ ni. sọmọ láàrin wọn bọ̀dá mi ọmọ ò dá wọn pọ̀ sọ wọn ṣọkọ àti ìyàwó nílùú. ẹ kí wàá ti ẹ ah. kí ni tiẹ láti lọ lóyún fún. bọ̀dá mi ṣe rí nǹkan tí kò bá wúlò fèèyàn kan ó lè ṣeé ṣe kó wúlò fẹ́ lómi tí obìnrin kan bá sọ pé kinní poison ni fóun èmi dẹ̀ rí as food lọ́dọ̀ ti tèmi mo dẹ̀ grab ẹ̀. orí as food. kò mọ lónìí èmi dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ah, ẹ̀ṣẹ̀ ò sínú yẹn. nǹkan tí ò da ló gbà yẹn o. kí ni kò da nǹkan tí ò dá ló bá yẹn. bọ́dá mi ẹ gbójú bí ayé ń ṣe irú ẹ̀ wọ́n ṣe ìtọ́jú yẹn lọ gan ẹ̀yin ló jọ lójú. Hmm. thank god ọlọ́dẹ ti gbàdúrà mi láti ṣé ẹ máa ní kí n lọ ṣẹ́yìn ni. Eh. bí ẹ tẹ sọ bẹ́ẹ̀ mi lè ṣe. jọ ọ̀rọ̀ kan ò yé mi lójú tẹ so rò pé nǹkan tó ṣe dààbò mọ̀ pé gbọ́kọlọ́kọ ni. ọ̀pọ̀ ta lọ́kọlọ́kọ. kí ah! ni gbọ́kọlọ́kọ kò mọ lóògbà lọ́wọ́ ẹ̀ nǹkan tá a ṣe nìyẹn. màmá mo rí gbà yìí kẹ. báwo ni so mo ti kọjá láàárọ̀ ẹ mo rí pé ṣọ́ọ̀pù wà lọ. mi ò tètè dé jàre. ṣé kò sí. kò sí kankan. mo dẹ̀ kí ẹ kú ti recovery ah, ọ̀dọ̀ yín yìí. wọlé kó gbéṣẹ́ òkú ṣàlejò. náà mo tún máa paṣọ ibi tí. but fún mi surprise. ọ ah, bá ṣe rí nìyẹn o. ṣé ṣé pé ọmọ tọpẹ yẹn lè ó lè hùwà bẹ́ẹ̀. Ah. Hmm. in fact mo wà surprise because o ò lè ever rí ní fèsì pé ọmọ yẹn ó lè ṣe bẹ́ẹ̀ yẹn. jíde ìwọ ni wọ́n sọ̀rọ̀ báyìí pàtí wọ́n bá wà surprise kí wàá ní èmi tàjọ ń gbélé tàjọ ń sọ tàjọ ń jí. serious. o ò lè believe pé lórí ọ̀rọ̀ yìí wọ́n ti wá fọlọ́pàá gbé mi bí. bó bá dípọ́ ṣe wá gbé mi bí. ṣọ́ọ̀bù mi náà ti wá gbé mi. ṣòwò kékeré ló pè ní. níbi tó wọ́ọ̀sì dé ṣá mi ì pọ́kọ́ mi ọmọọṣẹ́ mi ni mo ní kó mú kí ìlọlé kó bá mi mo lọ fọ́kọ́ mi. ọ̀ ń pọ́kọ́ mi mi ò lè pe bọ̀dá mi ìgbà tọkọ mi tún wá sí station gan kò rán ọjọ́ rí mi ìyá jẹ mí olórí nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mọ ẹsẹ̀ ọ̀rọ̀ tàwọn ọlọ́pàá nìyẹn bọ́ ṣe máa ṣe nìyẹn but let's just thank God pé ẹ tiẹ̀ ẹ padà rówó yẹn. láwọn ṣe ń wo. Ah, because ọmọ yẹn tó bá ń bá Tọ́pẹ́ sọ̀rọ̀ tó ẹ máa dá lóhùn ó kù ara ẹ balẹ̀ ó ò lè ever rí kò ever expect pé ó lè ṣerú kan bẹ́ẹ̀ that means pé kò séèyàn kankan téèyàn lè trust money ẹ̀ dẹ́. trust trust ọ̀rọ̀ àná nìyẹn ìyá ọkọ mi tó bá wà ní ilé gan hardly làfijọ́ máa ń communicate not to talk of pé kó tiẹ̀ wá ṣe rédèrèdè kan irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ rí. wọn máa ń kọ olè síwájú orí so ẹni tó ń jalè èèyàn lè mọ Ọlọ́run ṣe pé ẹ ti discover nǹkan tẹ̀ wá ah, ọmọ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ so. níbo lẹ́yìn wá ń lọ sí yìí o. mo fẹ́ tíṣà ló ah, ah, trust me rárá. jíde jẹ̀ǹdọ̀ jẹ̀ǹdọ̀ màkàyéyè kó bá mi káwọn girlfriend ẹ o. ẹ padà sí ibi iṣẹ́ mi. Uh, yes, this is Kola. Yes, Kola Super. Yes. Who am I speaking with, please? Oh, <laughs> ẹ kújọ́ mẹ́ta sá. Àlàáfíà ni àlàáfíà ni. Okay. Ẹ gbádùn movie me. yẹn. Okay. I like àbí ṣe jáde ni yes yes. ah ah <laughs> eh, no eh, kò sí nǹkan tẹ́gùn mi ṣe tí ó fàárọ̀ jù o mi níṣẹ́ méjì tí mò ń ṣe ju iṣẹ́ eré orí ìtàgé yìí lọ yes ah ṣe rí owó mi ní ọ̀nà mi ní anytime any day ẹ kàn pè mí. ìgbà tẹ́ bá ráàyè ẹ pè mí ẹ jẹ́ ká discuss but mo ń lọ sí location kan lọ́la mo ń lọ sí location kan lọ́la ẹ pè mí so ẹ ká wá time kájọ jókòó kájọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ́ lélẹ̀ ẹ ọ̀rọ̀ ṣẹ́ lélẹ̀ èmi ready fún yín at any time iṣẹ́ mi ni wo mi ni okay Kọ́lá Supalenke sí yẹ that's me that's me thank you very much mama I expect call you anytime ṣe gbọ́ have a wonderful day sir. you. Mr. Kola Super. How are you, sir? I'm fine, sir. Hello, sir. Ẹ kú jọba sir. Ẹ kú jayé. Ẹ jọ sir. kí ló bá kí n ṣe fún yín? Wẹ́, orúkọ mi ni Sergeant Ayẹni. A fẹ́ rí yín ní àgọ́. Kí lẹ wí? a fẹ́ rí yín ní àgọ́ wa. police station. bẹ́ẹ̀. ẹ bọ sá mo rí for the first time ẹ wá ní ẹ fẹ́ rí mi lágọ̀ọ́ yìí no it's, it's unfair wọ́n ṣe rí yàn for the first time ẹ fẹ́ rí mi lágọ̀ọ́ yìí. Ah, ah, ah. tí ẹ bá dọ̀wọ́ ẹ mọ nǹkan tẹ ṣe. ẹ nọ ẹ uncle the gentleman ẹ eh, jókòó. Eh, ẹ̀dọ̀ ẹ̀dìde. Ah, ah. anu ah, anu ẹni ẹni sùúrù ẹni sùúrù náà ẹni sùúrù. ok. mo kò máa tẹ́lẹ̀ tẹ̀lé iṣẹ́ aláìní. máa sọ bẹ́ẹ̀ ṣá. bọ̀dá mi ẹ wo mo fẹ́ sọ fún yín ò ju ọ̀rọ̀ nàìjíríà yìí wo ti sún èmi o ó ti sún mi ọlọ́run ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ owó kówó kíkan fún yín ní bóyá is it not last month mò ń sọ fún yín láti mi ò rí nǹkan tí mo fẹ́ ṣe mí ti gbà o ó lè kíkí wọn mo fẹ́ ṣe kò sówó kò síṣẹ́ kò sí kankan sí mi ní jẹun ni èmi ti e, mo ti gbà ẹ má bínú. bọ̀dá mi ẹ wò ẹ má bínú mo ti mọ̀ wípé tí mo bá tún padà sọ fún yín ẹ máa bá mi jà mo dẹ̀ fẹ́ nǹkan tó máa fàjà láàrin mi àti yín bọ̀dá mi ẹ wo mo mọ̀ pé paná fi máa ń gba owó ah, bọ̀ nàìjíríà yìí ló rọrùn débi kíyàn náà ah, ó dáa mo ti gbọ́ ẹ má bínú jẹ́rìí kan tí mo kàn dọ́kọ́ jẹ́ kí tó yẹ kí máa pè yín sìn òun ni pé bàbá ti fẹ́ ṣe o èmi lóhùn tí mo gbà yìí ó ti fẹ́ mú ó ti mú okùn ẹ̀mí mi dání báyìí even mi ò ráyà ti lọ sí ṣọ́ọ̀bù kò even kò sọ́jà kankan gan bẹ̀ mọ́ àti jẹun gan ó dìṣòro ẹ ti wá mọ̀ kan tí máa ní mo fẹ́ withdraw bóyá mo fẹ́ gba bóyá bíi five thousand naira ẹ̀ní yìí máa ní two thousand naira charges kí ló dé ọ oh, mo ti mọ̀ pé ìwò lè mà lá because ẹ ní olórí gidi nílùú yín bẹ́ẹ̀ ni mo ti sọ pé kẹjẹ́ kí n máa tẹ̀lé yín lẹ́yìn lẹ̀ dá mi lóhùn tó bá jẹ́ pé jẹ́ kí n tẹ̀lé yín sìn gbogbo ilé nọ́sẹ̀nsì yìí èmi kò ní tíra mi bọ̀ ó dáa mo ti gbọ́ ìgbà ẹ̀ẹ́ eh, next week bùdá mi tí mi bá pè yín kọ ẹ fẹ́ ṣe surprise fún mi ẹ pẹ̀lẹ́ àbò ní surprise ẹ wò ó tẹ bá ń bọ̀ gbogbo nǹkan tẹ má bá mi ẹ má gbàgbé ọ ẹjọ́ tó rọ lọ́hùn. ok ó dáa ẹ èmi náà ti máa ti délé sí máa pè yín because èmi gan ti ń mo ti ń ṣe tán ìbá jẹ́ kí n délé kí n tún ká bóyá ká sí fídíò kan gbà yẹn ẹ gbọ́ mi alright ọ̀dà yẹn ní nice day alright ọ̀dà sir ìgbọ́ mi. <laughs> you of course. èmi. you're my everything now ó dẹ̀ mọ̀. lórí tó tún béèrè. ṣé lè parí torí tèmi. tó bá sọ pé kí n gba bọ́ngàn torí ẹ̀ má gbà. ẹ ọfẹ àyà rọba. Ah, tẹ́lẹ̀ nǹkan. Ah, nísìnyí mo ṣe mọ̀ pé love me kan. I love you so much. Thank you there. Uh ah. -huh. But I was just kidding you. Mi ṣeré ni o. Àmọ́ hmm. ṣeré má to torí tèmi. Hmm, Kò dé like mọ́ me. <laughs> Who is there? Come in.

dojú ìfẹ́ bolẹ̀ ẹ má pa ìfẹ́ lẹ́kún má sọ pé mi ò lè ṣe.